الحمد لله الحمد لله الذي وعد عباده المؤمنين والكافرين بالبعث يوم القيامة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعبدوه واعلموا أن الدنيا دار زائلة والآخرة دار باقية عباد الله استعدوا للقاء الله فإن الله خلقنا لعبادته وحده لا شريك له ووعدنا بالجزاء على العبادات الصالحة قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا نسأل الله عز وجل أن يجعلني وإياكم من الفائزين في الدنيا والآخرة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣàdéhùn wípé gbogbo àwọn ẹ̀dá ká wá sílé ayé òun ó gbé wa dìde òun ó gbé wa dìde nínú sàárè wa tá a bá ti kó ní ilé ayé tí wọ́n gbé wa bò sínú sàárè ọlọ́run lọ́wọ́ gbé wa dìde padà láti wá san wá lẹ́sàn lérí gbogbo àwọn iṣẹ́ tá a ṣe nílé ayé ń bí abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ ọlọ́mọsà fún wa níṣẹ́ rí ṣe gbogbo iṣẹ́ tá a ń ṣe pátá níṣẹ́ rí ọkàn ò gbé ọkàn ò sọnù gbogbo ẹ̀ pátá òun náà ni ọlọ́run ọba ti sàdéhùn pé àgbẹ̀sán rẹ̀ pípé níjọ́ náà ọlọ́run ọba aláà tó sàdéhùn pé gbogbo àwọn tí wọ́n ń gbélé ayé ṣèkà tí wọ́n ò sin ọlọ́run níjọ́ náà ọlọ́run ọ̀dájọ́ fáwọn náà ọlọ́run ọ̀dájọ́ ọ̀yà fún wọn abẹ́lọ́run ọlọ́mọdé àwọn nínú àwọn tí ó jìyà ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kó Muhammad àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni eré à ń jẹ́rìí pé kọ̀sọ́fà tó yẹ ká máa sìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yà ọdúnṣe ọlọ́run ìtẹ́kùnláhà tààlà ẹjẹ́ ìlọlẹ̀ ìsàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa káṣí lọlẹ̀ ìmọ̀ yìí pé ilé ayé tí a wà yìí ilé ayé tọ́lọ́run ọba aláàdá ni ọlọ́run dá sánmà àtilẹ̀ ó kó wa sí àárín sánmà àtilẹ̀ fásitì kò díẹ̀ ọlọ́run ọba aláàyọ́ padà wá pẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́kọ̀ọ̀kan tó bá ti ń pa wá wọ́n máa ń gbé wa sínú sàárè ọlọ́run ọba aláwa ń jẹ́ oyé wáyé pé bàbá ti wọnú sàárè yẹn kìí sòpin ìrìn àjò nìyẹn ara ìrìn àjò wa òun náà ni pé òun gbé wa dìde agbára tó fi dá wa yẹn náà òun náà ni ó fi gbé wa dìde kí ló dé tọ́lọ́run ọba aláàfẹ́ fẹ́ gbé wa dìde nítorí gbogbo àwa tí àgbà pé agbára ọlọ́run ń bẹ tó lè fi gbé wa dìde àwọn tá àgbà pé ọlọ́run lágbára láti gbé wa dìde padà tó dáwọn kan bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run wọn ò gbà pé ọlọ́run bá lè gbé àwọn dìde mọ́ wọn ní tá a bá ti kú a ti kú ó ti tán nìyẹn agbára tọ́lọ́run fi dá wa tá a ṣe wálé ayé agbára yẹn náà ni ó fi gbé wa dìde padà nítorí kọ́lọ́run ọba aláàkólébá fi hàn wá pé alágbára lòun kò sí tó wọn lè ṣe ọlọ́wọ́ gbé adìde nítorí kó lè bá àsán gbogbo àwọn ẹni rẹ lẹ́sàn-án rẹ gbogbo wàhálà tá ń ṣe lọ́sàn-án wàhálà tá ń ṣe lóru lérí ìjọsìn ọlọ́run gbogbo ìfaradà kálukú ìsáfún ẹ̀ṣẹ̀ ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run ọlọ́run san wọ́n lẹ́san lérí ẹ̀ torí ẹ̀ ló ti fẹ́ gbé wa dìde ọlọ́run bá ọlọ́run fẹ́ gbé àwọn èèyàn dìde nítorí àwọn ìkà àwọn tí wọ́n gbá yéṣe kà tí wọ́n da nǹkan rú tí wọ́n ba nǹkan jẹ́ tí wọ́n yan àwọn èèyàn jẹ́ tí wọ́n gbẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ ọlọ́run ọba aláàfẹ́ torí ẹ̀gbẹ́ wa dìde ọlọ́run ọba aláàfẹ́ gbé wa dìde nítorí àlìjánà ọlọ́run sì fẹ́ gbé àwọn tí ó wọná dìde nítorí iná tẹ́lẹ̀ wọná ọlọ́run ọlọ́run ọba iṣẹ́ àlìjánà ní kọ́lọ́ mọ́sàájá máa ṣe abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba alágbára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́hún kọ́mọ́sà lè wa jìnnà sí ohun tá a ṣe táàfin rí ìbínú ọlọ́run ọba wa ẹ̀yẹ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa wípé ista'iddu li liqah gbogbo wa ká máa retí àti pàdé ọlọ́run àwọn míì wọ́n pàdé ọlọ́run ọba tiwọn lánàá àwọn míì láàárọ̀ yìí ni wọ́n pàdé ọlọ́run àwọn míì lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí náà ni wọ́n múra àti pàdé ọlọ́run ẹlòmí ò ní súnlé ayé lè ní èní náà ní ọ̀pàdé ọlọ́run ọlọ́mọkàwá kún wọn o ọlọ́gbàrá ọlọ́run bọ́sàjẹ́ mi wọ́n gùn lérí dáadáa ọwọ́ pé ọyá ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún ọgọ́rin ọdún ọgọ́rùn-ún ọdún níjọ́ kan náà lèèyàn padà pàdé ọlọ́run ọba rẹ̀ wà tá a bá pàdé ọlọ́run ọlọ́mọsàjá pàdé ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwá múra ìbá fi pàdé ọlọ́run ọba kì í ṣe mọ́tò tààrà kì í ṣe létà kọ́ bẹ́ẹ̀ ni kìí sí gbogbo àwọn aṣọ wa àtàwọn bàtà wa àti gbogbo àwọn dúkìá wa kọ́dà èèyàn ní musa tífíkẹ́ẹ̀tì pàdé ọlọ́run nígbà tí pàdé ọlọ́run ọlọ́run ti sọ ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim faman kana yarju liqa'a rabbihi ọlọ́run bá ní gbogbo ẹni fẹ́ pàdé ọlọ́run dáadáa falya'mal 'amalan salihan kọ́yà tàtí sí máa ṣiṣẹ́ rí wọ́n ṣe kà fún yàn wọ́n bá ọlọ́run ní kọ́ máa ṣiṣẹ́ rẹ máa kírun máa gba rẹ̀ toríjọ́ tó bá kú náà ó kú lérí ìjọsìn ní tó bá ń ṣe jojoojúmọ́ àmọ́ kíkandá kan sí ẹni tó ṣe kàdíẹ̀ tó ṣòro díẹ̀ ìjọ tí wàá jáde láyé èyí tó bá bá kú náà ni wọ́n gbé ìdíje lórí ẹ̀ ọlọ́run bá ní ẹ máa ṣiṣẹ́ rẹ rẹ ní wọ́n fẹ́ pàdé ọlọ́run dáadáa فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا nínú àwọn kan tẹ́wàá ẹ má pàdé ọlọ́run lẹ́lẹ́bọ̀ ìtumọ̀ ẹni pé ẹ kú lẹ́ni tó nígbàgbọ́ ẹni tó gbọ́ ọlọ́run ọba aláàníkan gbọ́ tó gbàgbọ́ ọlọ́run ọba nìkan lọ́ba tó dá gbogbo nǹkan òun ní ń darí gbogbo nǹkan ọba yìí ní ń ṣètò gbogbo nǹkan gbogbo tọ́lọ́wọ́n ọba àlá tó bá ti ní kọ́ mọ̀ ṣẹlẹ̀ sínú kádàrá àwọn ọlọ́run ló ṣe èyí tí kò tí ì rí èyí tọ́wọ́ rẹ̀ ò tí ì bà ọlọ́run ò tí ì jọba òun lọ́wọ́ ó fi gbogbo ìdarí ayé ìdarí ọ̀rọ̀ rẹ̀ síwájú ọlọ́run ọba wa eléyìí lẹni tó nígbàgbọ́ ní ọlọ́run ọba ó sì ń sin ọlọ́run lásìkò ọgbọ́n ọlọ́run gbọ́ igbó nìkan náà lọ́ba tí í máa ń fúnyàn òun lọ́ba tí í máa ń gbà á kan rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kò wá sí nǹkan lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní àwọn eléyìí àwọn náà ànábì ni a gbé ọmọ èèyàn dìde a gbé dìde lórí tó bá kú lórí irú àwọn tó bá kú tọ́jọ́ pé wọ́n kírun ìmọ́lẹ̀ ẹ̀rùn yóò hàn lójú wọn lójàlè kìyàmà gbogbo àwọn tí a bá fàṣímákà tí wọ́n ń ṣe hájì lọ́wọ́ wọn ó dìde lẹ́ni tí ń ṣe làbáyìkà láhùnmọ̀ làbáyìkì gbogbo àwọn tí wọ́n bá kú síbi owó èlé ọlọ́run bá ní àwọn dìde bí wèrè bí ẹni tó ya wèrè bá ti gbé wọn dìde nìyẹn níjọ́ náà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n mọ́ sẹ́kálukú lẹ́sàn kọ́lọ́ mọ́sà ìṣàánú wa àlùbáàfin wa ìyá olùmọ́ta wọ́n ní ìgbédìde yìí ó wà nínú àlìímánú bìlá àlìímánú bìlá àlìyómìlá ákìr ọlọ́wọ́n bá aláà ó ní àlè tí ìgbà ń gbọ́ nígbà tá a bá gbọ́ ọjọ́ gbèǹde ọjọ́ ìgbéjìde tabagbà gbọ́ ọlọ́run dáwà wá sílé ayé oníkàmọ́ bọ̀ wálé ayé káwá sẹ̀sìn ọ wá fi ijọ́ kan lẹ̀ ijọ́ tí ò ní síjọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ kọ́ máa jẹ́ ijọ́ ẹ̀san tọ́lọ́wọ́n máa sẹ̀sán fún gbogbo ẹ̀dá ọlọ́run ọba ọlọ́mọsí àjọ adídáadáa gbàǹjọ́ náà ìwà rí ọ̀rọ̀ rí iṣẹ́ rí kọ́lọ́mọsí àjọ fi rọ̀ ọlọ́run ọlọ́run ní sàámù lẹ́jìn ní kẹfẹ́rú ńlá yorùbá àṣù ọlọ́run láwọn kèfèrí àwọn ń ròyìn pé àní jẹ́ àwọn dìde kólébálà àwọ̀rọ̀ bíi látìbọ̀ azon ọlọ́run bá ní sọ fún wọn yí pé a gbé wọn dìde o súnmọ́ láti ná bá òun nàbí máa àmìlì tó a sì fún wọn ní ẹ̀san gbogbo iṣẹ́ wọn wàdáàlì ká alọ́lá yẹsíìrì ọ̀rọ̀ rùn fọ́lọ́run ọba tó gbé wọn dìde ọlọ́run sọnù ayà mi ó ní kàmá bàdá ní àwọn ládàá padà á mú nínú sàárè kí ló wá dé tẹ̀ wá tún dáwọ́tù ẹ̀ kí ló dé tẹ̀ tún ṣe yè méjì ọlọ́ni wá dẹni alẹ́ iná ọlọ́run ní àdéhùn táwọn ọlọ́run ọba àti sọ di ọ̀ranyàn nínú kúnnàfà ilé bá a ṣe ṣe nìyẹn ẹ lè gbàgbọ́ bẹ́ẹ̀ bá ti gbà pé àwa la dá yín gbà tẹ̀ sí tẹ́lẹ̀ ẹ lè gbàgbọ́ pé àwa náà látún dá yín padà ọlọ́run ọba ò kọ́mọ́sà fi aṣínú àwọn tí wọ́n gba ọjọ́ láti máa ṣiṣẹ́ rẹ yọ ọ̀rọ̀ yàn lọ́wọ́ láti máa fi ṣe búlẹ̀ tí ìmọ̀ fẹ́ gbẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ ìyẹn mọ̀ ọ́nà ti jáde kíyàmà ọlọ́run bá ní wáyé lórí ilé tó fífì ọlọ́run ní àyè kan bẹ nínú ná àwọn tí wọ́n máa ń ta ọjà tí wọ́n máa ń jin òṣùwọ̀n nídìí àwọn la fi sínú náà náà àwọn la pa iná iná yẹn lẹ́sẹ̀ kalẹ̀ fún àti tọ́jú ẹ̀kalẹ̀ àyè kan nínú náà ni ilé tó fífì àwọn tí wọ́n yẹsùkọ̀rù fún táwọn bá fẹ́ rajà níbi ó tẹ̀ra àwọn ọ̀rà tó pé wà ìdàkàlóhùn àwọ̀wọ́sànóhùn yóò ṣe rún àwọn táwọn fẹ́ ta fáwọn èèyàn wọn wà níta pé wọ́n sì gbowó pé aláyẹ̀dúnnú láìka àná ọmọ bòfún ọlọ́run wọn ní sáwọn eléyìí sí wọn òrùpá gba àwọn ìdìde ni nìyẹn omi azim ọjọ́ tó tóbi yẹn ọmọ yọkú mu náà sínú rọ́bìlà alẹ́mì ọlọ́run ní ìjọ yìí ọjọ́ gbàjọ́ ọlọ́run bá ní òun ọ̀dájọ́ níjọ́ náà lérí àwọn tí wọ́n jin àpò ráìsì ń di àpò àyẹ àwọn ìdíkà ráìsì àwọn tí wọ́n máa ń jin ń di àwọn tí wọ́n ra epo tí wọ́n tún ṣe ẹsẹ̀ ẹsẹ̀ díẹ̀ díẹ̀ fáwọn èèyàn àwọn tí wọ́n ja epo sílé epo tí wọ́n bá ja síbẹ̀ tán ọ̀tọ̀ ní iye tó ń gbà lọ́wọ́ yín ọ̀tọ̀ ní iye tó ń ta fún yín nígbà ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmáa dí ní lọ lásán jálè kìámà ẹ dákun káwá pààyàn kájọ sìnà kálọ̀ lé káma ṣe bọ́ bóòlù ọ̀rọ̀ àwọn èèyàn wà rígbà lókè àmà àyọ̀lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà sọ̀rọ̀ wa rọrùn jọ́nà iṣẹ́ rí ìwà rí kọ́lọ̀ mọ́sà jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn anabiwa ibrahim aleyhisalatu wasalam ó sọ fún ọlọ́run ọba nígbà ọlọ́run ọba ń sàlàyé fún pé ibrahim èmi ọlọ́run ọba yín padà dá gbogbo nǹkan padà gbogbo nǹkan pátá ní padà dá padà kí làwọn nǹkan náà àwọn náà ní gbogbo ẹ̀dá ọlọ́run gbogbo sọ́lọ̀ ń dá pátá àdánù Ibrahim wá ní ọmọ èèyàn bó ló ti fẹ́ dá padà wà ìdíkọ́lá Ibrahim rabbi arini kayfa tuhyil mauta ọlọ́run ọba ní Ibrahim sọ fún ọlọ́run ọba pé alayhi salatu wassalam báwo ni ọlọ́run ti fẹ́ jí òkú ẹni tó ti kú báwo ló ti fẹ́ gbé kọ́lá wàlàmùtúmìn ọlọ́run ní sọ́ gbàgbọ́ ni kọ́lá bala ó ní òun gbàgbọ́ o wà láàkín níyàtìmọ̀ iná kọ́lìbì fi hàn mí bó ṣe jí òkú ọlọ́run ní gbàgbọ́ ni ọlọ́run gbàgbọ́ ó ní àmọ́ kẹ́mi òun fi balẹ̀ ni kọ́lá fọ́kù àdùbá àtàmìnà tọ́ìrì ọlọ́run bá ní tọ́ bá rí bẹ́ẹ̀ lọ lè mú ẹyẹ mẹ́rin na ilẹ̀ ìkì àwọn ẹyẹ yìí kọ́ wá dá sójú sígbà tí ìbá ń gùn kan nínú odó kọ́pa gbogbo wọn kọ́ wá gún gbogbo wọn papọ̀ kọ́ wá yí mọ́ra wọn súnmọ́ ti àdáadáa kún lè jábàlẹ̀ mínú oúnjẹ jùsílán kọ́ wá bu ọwọ́ kọ̀ọ̀kan kọ́ wá bu sérí òkè kọ́ bu sérí òkè súnmọ́ ti ọ̀hún náà yà àti nàkàsá ayá kọ́ wá fi orúkọ èmi ọlọ́run ọba pè wọ́n pé ọyẹ ìdìde pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba ni yà àti ayá ọlọ́run ọba ni ó rí pé gbogbo wọn pátá wọ́n dìde wọ́n wà á bá ọ níbi tó wà àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ànábì Ibrahim ti ṣe bẹ́ẹ̀ ọ̀pá gbogbo wọn ó dún gbogbo wọn papọ̀ ọwọ́ àbù ẹ̀gbẹ́ ìyẹ́ ẹ̀jẹ̀ ọrùn ẹsẹ̀ erí gbogbo ẹ̀ ti lọ́mọ́ra wọn ọwọ́ àbù kọ̀ọ̀kan sí eréòkè kọ̀ọ̀kan nígbà ọjọ́ àsìkò tí ọlọ́wọ́ bá aláàfẹ́ gbé wọn dìde ìyẹ́ nọmba four ìlọlẹ̀ bá ẹ̀mí nọmba four ìyẹ́ nọmba two ìlọlẹ̀ bá ẹ̀mí nọmba two ẹ̀jẹ̀ nàbà wọ́n ìlọlẹ̀ bára wọn títí tí ẹyẹ kọ̀ọ̀kan ìtókù lára ẹyẹ kọ̀ọ̀kan tó fi padà sáyè rẹ̀ padà àwọn ẹyẹ yìí wá dìde níwájú anábì Ibrahim wọ́n bẹ̀rẹ̀ sí máa dún wọ́n ń dún ọlọ́run bá aláàánú sórí báyìí sórí báyìí bẹ́ẹ̀ yẹn kú sínú omi ọlọ́run gbé dìde bẹ́ẹ̀ yẹn kú bí nájọ́ pààyàn ọlọ́run gbé dìde bẹ́ẹ̀ yẹn kú sédè òwúrúwú lórí pléènì ọlọ́run gbé dìde bí ò rí yànmọ́ ọlọ́run wà kàn ọlọ́run bá ní gbogbo yín pátá òun gbé yín dìde ọlọ́run wá ní nígbà wá rí báyìí wá lám nígbà wá rí báyìí ọlọ́run ni wọ́n Ibrahim lọ lè mà annalá azizul hakim ọba rẹ ọba tó tóbi ni o ọba ọ̀jọ̀gbọ́n ni o ọlọ́run ọlọ́run yàrá wa annalá khalaqa samawati wal ard ọlọ́run wá ní sẹ́yìn mọ̀ pé mo dá sẹ́mà tilẹ̀ ni kọ̀rẹ̀ mi gbà mọ dá sẹ́mà tán bẹ́ẹ̀ ni sẹ́mà àtilẹ̀ kò nira fún mi bóun ó sì wá nira fún mi láti gbé ẹ̀yin dìde èmi sẹ́mà àtilẹ̀ jù ẹ̀yin lọ bàlá innahu ala kulli shay'in ẹ lè gbàgbọ́ pé mi ọlọ́run ọba mo lágbára lórí gbogbo nǹkan o ń gbé ẹ̀yin dìde o ọlọ́run bá aláà ọlọ́run gbúra dìde jọ́ kìyàmà ọlọ́run bá gbúra dìde tọ́jà máa kí ọlọ́run bá aláà fẹ́ máa béèrè ọfẹ́ máa béèrè kí ọlágbára ọlọ́run ọba ìgbà tọ́lọ́run ọba gbé adìde gbogbo adìde pẹ̀lú àwọn ẹni ọlọ́run àwọn ẹni rere ọlọ́run ọba alákòóso alọ́mọ àlìjánná kọ́lọ́mọ sọ alọ́mọ aná fastaghfirullaha innahu wal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in ashadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah اعلموا أن يوم المعشر يوم عظيم قال رسول الله صلى الله عليه وسلم تدن الشمس يوم القيامة من الخلق حتى تكون منه كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́bà nẹ́bí wa Muhammad kọ́bà gbogbo àwọn ará ilé àtàwọn sàábà àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yẹ́ màyá mi nínú ẹ̀sìn wa à ń jẹ́rìí pé ọlọ́run ọba alánìkan lọ́ba tí ó yẹ ká máa sìn òun nìkan lọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn wa nípa Muhammad ẹrú ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní ọlọ́wọ́n bá wá gbé wa dìde tán wọ́n ní kò ní sẹ́nìkan táwa ti ń jẹ́ náà al-awwalin àwọn tó ti lọ síwájú wa àárí wọn àárí anabi Adama àárí anabi Yusuf àárí anabi Yunus àárí anabi Nuhu àárí anabi Ibrahim àárí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àdúgbò àwọn ẹni ọlọ́run àárí Fir'auna àárí Karuna gbogbo àwọn olórí bú tọ́lọ́ ọlọ́run dá wọn padà wọ́n tó jọba tó jẹ gàba lérí ayé ari hamana ari ari namurudu àti gbogbo àwọn kèfèrí kèfèrí abujali abulahabi abutalib gbogbo apáta lápàdé jọna wọn náà màláíkà oye àwọn náà wà ń bẹ̀ tí wọ́n mọ̀ sọ wa ẹnì kankan ò ní jáde lọ bí kankan kò síbi tó fẹ́ lọ wọ́n ní jọna tó dínà ṣàlùsùn ànábì ní òòrùn àwa ní kọ́ wá sísàlẹ̀ mìnàlẹ́fálíkì àtàtẹ̀kùnà mínú kàdùkìdárì méèlì kò ní ju méèlì kan lọ ṣe àìmọye millions of mails òun náà ni òun wà sí wáǹsì wọ́n wàá gbé wá ní méèlì ẹ̀yọ̀ kan péré ọ̀yàkùnà násù aláàkọ́dúnrà àmàlìhìn wọ́n ní fil arak àwọn èèyàn máa wá ṣe égún kálukú ọmọ wá ṣe égún òógùn e, ọmọ wá bò wá òógùn yóò wá dà gẹ́gẹ́ bí omi yóò dà gẹ́gẹ́ bí odò fàmínú máa ń nílá kàbẹ́ àdébìlà àwọn kan bẹ pé òógùn tiwọn yóò mú wọn dé kókó ẹsẹ̀ wa mọ̀ yẹkùnù ilẹ̀ arúgbàtẹ́ àwọn míì bẹ oògùn wọn yóò mú wọn dé orúkún wàmínú mọ̀ yẹkùnù ilẹ̀ ahìkúwáyé àwọn míì oògùn tí wọn yóò wọn dé ìdajì dodo wàmínú mọ̀ wọn ogun tí wọn yóò mú wọn dé ẹnu wa ànábì gbàtà ànábì sọ̀rọ̀ yìí ànábì wa ó wá fọwọ́ tọ́ka sí ẹnu rẹ̀ pé yóò mú wọn dé ẹnu báyìí tí yóò máa wọn ọlọ́run wa níjọ́ wí yìí anábì yóò máa yàfẹ́ rúlù márùn mi ní àkì wọ́n ní jojoojúmọ́ làá máa ń pàdé pẹ̀lú àwọn wa làá ń pàdé pẹ̀lú àwọn fámìlì wa tó bá di jọ́nà wọ́n ní ọmọ yẹn máa ń sá fọmọ ìyá ẹ̀ ọ̀rọ̀ àbúrò rẹ̀ ó sì lọ ọ̀rọ̀ ẹgbọ́n rẹ̀ ó sì ferege èyàn ti sálọ èyàn wá bíhì orí bàbẹ̀ báyìí sọ̀rọ̀ pé àmọ́ ṣáájú ara wa láyé wọ́n ní kò sí ẹnìkan ẹnìkan ò ní dúró ṣáájú ẹnìkan èyàn rí bàbá rẹ̀ yóò sì fẹ́rẹ́gẹ wọ́sọ́ ibà tí hì èyàn rí ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìyàwó mi ọkọ mi èyàn sì máa sálọ wọ́n bá ní ọmọ lèyàn máa ń ṣáájú jù ó lẹ́yìn rọ̀ ọmọ ẹ̀ báyìí yóò sì sálọ ní kó lè múrí mi nínú ìyàwó ọmọ ìdùn ìṣàánú yòókì ní ọlọ́run bá ní sọ ní pé ní tí ọba kálukú jọ́nà yóò ti tó kálukú débò pé kẹ́nìkan tó máa lóun tó ń ṣáájú ẹnìkan nígbà bá wọn ń sá fúnra wa ẹ̀rí pé wàhálà dé nìyẹn ẹ máa wọlé ọmọdé aláburú báyá kí iná ṣẹ́ nínú ilé ní kálukú ọmọ àdìjàdù ẹ̀mí ara rẹ ni bàbá ti sá lọ lójú ẹ̀gbọ́n mi wà nílé àwọn ọmọ ti sá lọ wọ́n ti jẹ́lì kíámọ̀ wọn ni yóò jù bẹ́ẹ̀ lọ níjẹ́ yìí òun náà níjẹ́ tí ọlọ́run bá láà tí ọmọ anábà muhammad sallallahu alaihi wa sallam anábì ani sab'atun yuzilluhumullahu yawma la zilla illa zilluhu anábì láwọn kan wá ń bẹ òrùn nípa wọn jọ́nà kọ́lọ̀ mọ́sá fèmí àtẹ́ sínú wọn anábì lóòrùn nípa wọn àwọn ọmọ bẹ nínú gbádùn àwọn náà ń bẹ lórí ilẹ̀ yẹn o ìgbà sásà yẹn àwọn náà wà ń bẹ àmọ́ lọ́wọ́ bá fi bòjú sọ́dọ̀ tiwọn òrùn nípa wọn àwọn ọmọ bẹ nínú fọkànbalẹ̀ anábì láwọn méje ni kọ́lọ̀ mọ́sá kàwọn náà káwọn méjèèjì yìí alákọ̀ọ́kọ́ ìmáàmù náà áàdì eléré ìlú tí ń ṣe déédéé pírẹsidẹ́ǹtì tó jẹ́ pé ń fún àwọn aráàlú lẹ́tọ̀ọ́ wọn kò fìyà jẹ wọn wọn sọ́fà wọn ọ̀dààmú ọlọ́wọ́n kó gbogbo àwọn adarí gbogbo àwọn ìmáàmù tí wọ́n ń darí mọ́sálásí tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe òdodo tí wọ́n gbé ìṣẹ̀mí wọn kalẹ̀ fáwọn èèyàn tí wọ́n wúlò fáwọn èèyàn gbogbo àwọn tó bá jẹ́ eléri bóyá eléri tẹ̀sìn ni àbí eléri tí ń ṣètò ayé àtòrí pé ẹni tó bá ti jẹ́ lérí èsì mi àwọn tá a wí ìwọ wá ṣe wàhálà títí tí wọ́n fi lọ lè bọ́ lọ́wọ́ wọn ò sùn lọ́sàn wọn ò sùn lóru mítìn lọ́sàn mítìn lóru lérí bí ìlú ó ṣe rọrùn lérí bí ọ̀rọ̀ àlímọ̀ ó ṣe dára ọlọ́wọ́ fa àwọn sí abẹ́ ìbòdíjọ́ náà ọlọ́mọṣà fi mí náà sínú wọn ọlọ́mọṣà fi wọn náà sínú wọn ọlọ́wọ́ fa wọn ọya ẹ̀yẹ lérí gbogbo ẹ̀yìn aṣáájú ẹ̀yìn aṣáájú tẹ́sẹ̀ wàhálà lérí àwọn èèyàn ẹ̀sọ̀sọ̀sọ̀ àwọn tó gbọ́gbọ́ àwọn tí ó gbọ́gbọ́ ọya sábẹ́ ìbòjì ànábì láwọn èèyàn wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ṣáàbù náà ṣáàfin ìbádẹ́tìlá ọ̀dọ́ tó bàlágà lérí ẹ̀sìn ó sì wá mẹ̀ǹtẹ́ ní ẹ̀sìn ẹ̀ tó fi kú kọ̀bá wọn jó disco ní kọ̀bá wọn ṣe ṣìná kọ̀bá wọn mutí kọ̀bá wọn mugbó kọ̀bá wọn ṣe yahoo kọ̀bá kò ṣe bàbá rẹ̀ àti yẹ́ ẹ̀ ọmọ dáadáa ó bàlágà sínú ẹ̀sìn ni kọ̀wá bá wọn ṣe gbogbo aburú tọ̀dọ̀ ọmọ ń ṣe ọlọ́wọ́ sàwọn ipe ẹ̀yìn ọ̀dọ́ ọlọ́run sọ àwọn sínú bòdí jọ́nà kọ́lọ́mọ́sá fàwọn náà sínú àtàwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kẹta wà lójú kọ́lọ́mọ́ mu'allaqun bil masajid ẹni kẹta òun náà ni arákùnrin kan tó jẹ́ pé gbogbo àpáta èmi rẹ̀ máa ń wà mọ́sálásí ni mọ́sálásí lẹ́ẹ̀ma àrùn lójúmọ́ yóò débẹ̀ tẹ́ẹ̀bá ti wá tẹ́ẹ̀bá ti ba lé mọ́sálásí lẹ́ẹ̀ ti ba lójoojúmọ́ onílàdá ju mọ́sálásí lọ àmọ́kùnrin tó jẹ́ pé kì í fi mọ́sálásí ṣeré ọlọ́wọ́n ní àwọn eléyìí wọn ò lè mọ́ wálé mi lẹ́ẹ̀márùn lójúmọ́ wọ́n yẹ fà wọ́n sábẹ́ bòjì wọ́n lòdì láàrin tahaba fillah ìtàmà àlẹ́ wọ́n tafaraqa àlẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn ọ̀rẹ́ méjì tó jẹ́ pé tahaba fillah torí ọlọ́run ọba wọn sì nífẹ̀ẹ́ ara wọn wọ́n fẹ́ràn ara wọn torí ọlọ́run kì í sáyé lọ́dà wọn pọ̀ wọ́n fẹ́ràn ara wọn wọ́n sì jọ ń pẹ̀lú àwọn sákèésí wọ́n jọ máa lọlé ọlọ́run wọ́n jọ máa ṣẹ̀sìn ọlọ́run wọ́n jọ máa ṣàtúnṣe láwùjọ wọ́n wá fẹ́ràn ara wọn yìí kì í sáyé lọ́dọ̀ àwọn pọ̀ kì í ṣe pé nìkan ní nǹkan kan tí ń fẹ́ lọ́dọ̀ ẹnìkejì nínú nǹkan ayé mo fẹ́ràn rẹ̀ torí pé yín sin lọ́hùn mo fẹ́ràn torí pé ẹni rẹ̀ ni wọ́n ní àwọn méjèèjì èdè táwọn àléhìn àwọn méjèèjì wọ́n dúró lórí ojú ọ̀nà ọlọ́run ọba wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba wa wọ́n ta fọ́dọ̀ kọ́ àléhìn tí wọ́n bá jọ ṣe pọ̀ mọ́ wọ́n ní ìdìtàmà àléyìn wọ́n tafára ka àléyìn ní tó tún wọn ká náà ni pé ọ̀rẹ́ mi ò sí lójú ọ̀nà ọlọ́mọ kìí ṣe pé lábẹ́já mo fẹ́ kó bùn mí nǹkan láti sọ̀rẹ́ tó bá sì bùn nǹkan yẹn wọ́n ní sọ̀rẹ́ mọ́ lábẹ́já mo fẹ́ kọ́ ràn mí lọ́wọ́ ní wọ́n fi sọ̀rẹ́ níjọ́ tí ọba ti rí ìrànlọ́wọ́ ṣe mọ́ wọ́n ní sọ̀rẹ́ mọ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ lágbájá yìí ọyẹ yìí ti máa ń ṣèrànlọ́wọ́ fún mi tẹ́lẹ̀ kọ̀ wá rí iṣẹ́ mọ́ nígbà tí òkìrí iṣẹ́ mọ́ àyè sọ̀rẹ́ mọ́ ìpè iṣẹ́ ló já fẹ́ràn ara wa iṣẹ́ ló dà wá pọ̀ wọ́n ní ànábì ní àwọn eléyìí ò ní rí bẹ́ẹ̀ wọ́n tàn fọ́dọ̀ kọ́ àlè yìí tí wọ́n bá ṣe yára wọn wọ́n yára wọn látara pé lágbájá kò ṣẹ̀sìn ọlọ́mọ lágbájá ẹ̀ṣẹ̀ ti yẹ wọ́n ti sọ fún kọ̀gbọ́ ni wọ́n ṣe yára wọn. àbẹ̀lẹ́ òní nànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún kọ́mọ́sàsì wa ní ọ̀rẹ́ tòótọ́ ìtọ́jú pé a máa ṣe dáadáa láàrin ara wa. àwọn ọ̀rẹ́ méjèèjì yìí ọlọ́run fà wọn yọ níjọ́ lè kíyàmá obìnrin yìí ó ní ẹwà obìnrin yìí ó wà nípò ipò ìjọba ó tún wá ní owó lọ́wọ́ ó wá sọ arákùnrin pé arákùnrin tí ò lówó tí ò wà nípò pé kọ́ bá òun ṣe ṣìnà ẹni tí ó ní kọ́ bá òun ṣe ṣìnà yìí ẹwà wà owó wà ó tún nípò kódà bó bá di ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé lọ́dọ̀ ìjọba ọmọ bí ó sì yanjú ọ̀rọ̀ rẹ̀ mẹ́ẹ̀ arábìnrin yìí wá pe arákùnrin ọ̀lẹ́ yìí pé kọ́ bá òun ṣe ṣìnà arákùnrin yìí ó wá ní owó ṣe nítorí ìbẹ̀rù ọlọ́run nígbà gbọ́ yín bẹ́ẹ̀ ni pé kọ̀kọ́lẹ̀ ní akáfùlá ó lè mí bẹ̀rù ọlọ́run lóòótọ́ a ṣe láti gbé àmọ́ tó bá dọ̀run ẹ̀san bọ̀ nígbà gbọ́ yín ni pé gbogbo ẹni tó bá dé opportunity ṣìnà àwọn ọmọ tẹ́tẹ́ ń ṣe lábẹ́rẹ́ ẹ̀yẹ àbí àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ ládùúgbò owó ń bẹ lọ́wọ́ rẹ ọlá ń bẹ lọ́wọ́ ẹ ọwọ́ ní opportunity àti ṣe ṣìnà ọwọ́ bẹ̀rù ọlọ́run bá òṣè bóyá obìnrin kan ọkàn á gbére ẹ̀bọ́nú lé àbí kan tó sì rẹ́gbọ̀n fẹ́ fi ọ nígbà náà ṣìnà ọwọ́ láǹfààní àti ṣe ọwọ́ bẹ̀rù ọlọ́run òṣè ọlọ́run ọ̀fà wọn yọ lábẹ́ òrùn wípé ẹ̀dà wọn sábẹ́ bòjì ní àlùkìyàmà gbogbo ẹni tí ọba bẹ̀rù ọlọ́run ọba tí ò ṣe ṣìnà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oníkà nẹ́bí sọ fún wa yí pé anẹ́bí ní ẹlẹ́kẹfà òun náà ni arákùnrin tó jẹ́ pé yìí máa ń ṣe sàrà yìí máa wá fi sàrà náà pa ọmọdé bíi pé ọwọ́ òsì rẹ̀ ọwọ́ òsì rẹ̀ kò ní máa ń ọ̀tún rẹ̀ ná tí ìbá fẹ́ fi ọwọ́ òsì tí ìbá fi fẹwọ́ ọ̀tún ṣe sàrà ẹ̀ rí pé ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì wọn súnmọ́ra wọn wọn nígbà táwọn fẹ́ fi ọwọ́ ọ̀tún ṣe sàrà ọwọ́ òsì ò ní mà nígbà ọwọ́ òsì ò wá mà ṣé náà nìyàwó rẹ̀ ọmọ ṣé náà lọ́kọ na ọmọ ṣé náà ni àwọn àwọn mùsùlùmí ọmọ làwọn ará àdúgbò ọmọ ìtura ẹni pé yín máa ń ṣe sàárà lábẹ́lẹ̀ fẹ́dẹ́gbẹ́ ẹnìkan kan ò ní mà wọ́n láwọn eléyìí náà ọlọ́wọ́n fà àwọn yanjú àlùkìyàmà ọlọ́wọ́n fà àwọn sábẹ́ bòójì ẹ̀ kì í sàwọn tó dé pé wọ́n kọ túnra sílì yàn kan tó sàárà fún ẹgbẹ́ wọn bọ̀ mọ́ bọ́ ń bí ọyá gbé gàrí tó wà yẹn ọyá wọn ya kásọ tó wà ń yẹn ẹ̀ ṣé yóò ṣe sáìsì ìjọ mọ́ra owó lámì ra o àwọn yẹn kọ́ àwọn jẹ́ máa ń bú àṣírí kọ̀kọ̀ tí wọ́n fa àwọn yẹn sí kọ̀kọ̀ tí wọ́n sì bò wọ́n láṣírí kọ̀kọ̀ kọ́lọ́mọ́sá fàwa náà sínú wọn níjọ́ náà ọlọ́run fà wọn yọ òrùn nípa wọn ẹlẹ́ẹ̀keje wàlẹ́dùnú dákàrọ̀ láàkọ́lìyàn fàfọ́ ọ̀yọ́ àyínà gbogbo ẹnì kọ̀ọ̀kan ọkùnrin obìnrin ni tí ń dárúkọ ọlọ́run ọba lóhun nìkan ọwọ́ dárúkọ ọlọ́run níbi tí omi wá bọ́ lójú ẹ̀ la ilaha illallah la ilaha illallah nínú òkùnkùn lóru ẹnìkan kan ọmọ lẹ́yìn ọlọ́run nìkan ó fèrè ẹ̀pá mọ́síbi tẹ́nìkan kan ò sí ní rí ó ń dárúkọ ọlọ́run wa ní kọ̀kọ̀ tẹ́nìkan kan ọmọ pé ń dárúkọ ọlọ́run lẹ́yìn Allah ọlọ́run bá ní gbogbo ẹni tí bá máa ń sunkún ní kọ̀kọ̀ látara ìrántí ọlọ́run ọlọ́run ó fà wọn yanjú àlùkìyàmọ̀ ọlọ́run ó kó wọn kúrò lórùn yóò fún wọn káwọ ọ̀dọ́ àwọn tá a jẹ́ adarí ẹ̀sìn ká máa ṣe déédéé àwọn tá a jẹ́ ọ̀dọ́ ká mójú tẹ̀sìn ọlọ́run gbogbo àwọn tá a jẹ́ ọ̀rẹ́ ká máa sọ̀rọ̀ nítorí ọlọ́run gbogbo àwọn tá a jẹ́ onísàárà ká máa ṣe sàárà nítorí ọlọ́run gbogbo àwọn tí ọkùnrin lóbìnrin ká ságbèrè ṣìnà ṣíṣe lẹ́yìn náà ká máa rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà àbẹ̀lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lóríire níjọ́ náà ọlọ́wọ́n bọ́ wa pàṣẹ pé èèyàn ọmọ náà ẹ máa wọ́ná lọ èèyàn wà lìjánà ẹ máa wà lìjánà lọ ọlọ́mọsá fi aṣọ àwọn tó wà lìjánà níjọ́ náà ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa ọlọ́ àánú ọlọ́wọ́n bá wa allahumma yassir umurana allahumma ikli duyunana allahumma rzuqna qabla al-mawti tawba wa inda al-mawti shahada wa ba'da al-mawti jannatan na'ima wa mulkan kabira allahumma yassir umura al-muslimina fi kulli makan allahumma qusbi nasadu kamina ila ma fi khair al-ibad wal اللهم يسر أمور أمورك مطلقاتنا وأراملنا وأيتامنا ومساكننا وفقرائنا وعلمائنا وأساتذتنا يسر أمور الفقراء والمؤمنين والمؤمنات اللهم فك أسر المجاهدين في كل مكان إرحم أمواتنا وأموات المسلمين اللهم فتح علينا أبواب البركات والخيرات abẹ́lẹ́ nínú àánú ẹni kọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́ ìgbàdúrà wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa gbogbo ètò ti rọ̀ nínú ọ̀rọ̀ wa ọlọ́mọjọ́ tó lé o gbogbo ètò ti tò ọlọ́mọjọ́ tó dàrú gbogbo ètò ti dàrú ọlọ́mọṣẹ́ àbáwá tó tò gbogbo ètí ń pa wálẹ́kún ọlọ́mọsà pa wálẹ́rìn ń bẹ̀ gbogbo ètí ń pa wálẹ́rìn ọlọ́mọdé àtó sọkún bẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo sẹ́kẹ́ ní kọ̀ọ̀kan wọn sí ọlọ́mọsà fàlùbáríkà sí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwọn ọmọ ọlọ́mọsà sí ọlọ́mọ alálùbáríkà ọlọ́mọsà fún alẹ́mí gúngùn gbogbo ọlọ́mfún alálàáfíà ara ọlọ́mfún aláṣeyọrí dáadáa gbogbo àwọn tọ́rẹ̀ ọlọ́mọsà bá fún alálàáfíà abẹ́lẹ́ wọn bá fún gbogbo àwọn tí wọ́n bẹ nílé mọ́tí wo wèrè láti tọ́jú aláàrẹ̀ ọlọ́mọsà bá gbé wọn dìde abẹ́lẹ́ wọn bá aláàfẹ́ wọn dánsì ní àjọ ọlọ́mọsà sọ wọn délé abẹ́lẹ́ wọn bá aláàfin gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wa tí wọ́n ti lọ ọlọ́mọsà bá wa tẹ́ wọn gbogbo àwọn tọ́jọ́ kùnrin tọ́jọ́bìnrin tí wọ́n bẹ̀lẹ̀ ayé tí ọlọ́run bá aláà tó ṣe wálé bí ọlọ́mọdébí owó túká o ọlọ́run bá aláà kọ́mọ́sà ṣe wálé ní eré ọyẹ ìlú wa nàìjíríà ọlọ́mọsà balibarika sí ogun state ọlọ́mọsà balibarika sí gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́mọ adarí wọn gbàbíire gbogbo àwọn eléyìí wa ọlọ́mọsà bá darí wọn gbàbíire ẹ̀yà àdúgbò tá a wà yìí lẹ́gùn àbí ọ̀ṣẹ̀rẹ̀ ni tó lẹ́gùn ni ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run àbíọ́ ọlọ́run àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run gbogbo dáadáa tọ́lọ́ máa ń ṣe fún aráàlú ọlọ́mọṣà bá darí ẹ̀ wá bẹ̀ gbogbo aburú tí máa ń kó láwùjọ ọlọ́mọṣà bá ọmọ kó mbẹ̀ ọlágbára ọlọ́run gbogbo àwa bàbá àwa ìyá gbogbo àwa neighbors gbogbo ata jẹ́ landlord káàkiri gbogbo àdúgbò yìí agbègbè yìí sí tiwa ọlọ́mọṣà sí wa lórí rẹ̀ àdúrà ní kọ̀ọ̀kan àwọn ọmọ wa ọlọ́mọṣà sí wọn lọ́mọ lálùbáríkà gbogbo àtàwọn ajáde láyé ọlọ́mọṣà pàwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọṣà wọlé àánú ọlọ́mọṣà jẹ́ láti wà lọ́mọ